Afrique concept jẹ́ idea kan tó yẹ pé ó fuse uh, African attire àti Western attire nǹkan tó dẹ̀ fa ìdí yìí ni pé a fẹ́ ṣe nǹkan tó yẹ pé ó máa bá àṣà wa mu bí tá a bá ṣe rí àwọn aṣọ tí mo mú dání yìí àwọn aṣọ tá a ṣe pẹ̀lú àdìrẹ ni so tẹ bá wọ̀ á jọjú nígbà yìí ó jọjú mọ́ ìgbà tá a wà yìí a dẹ̀ ní àwọn húdì yẹn náà ní àdìrẹ àwọn húdì yẹn ládìrẹ wà ń bíbà then a ní àwọn àǹkárá yẹn náà pẹ̀lú stones a dẹ̀ ní àwọn àǹkárá tí kò ní stones náà so a fẹ́ kí wá join wa tẹ́ wá represent Africa to the world a dẹ̀ tún fẹ́ kí the world accept the African concept ó quality gan tẹ́ bá rí material tá a lò ẹ̀yin náà máa rí pé ó quality then uh, finishing yẹn wà very very very good so Africoncept lórúkọ náà. wọ́n máa rà tó dẹ̀ máa rẹwà dáadáa a máa ní àwọn aṣọ míì tó jẹ́ pé a máa ń mix ẹ̀ pẹ̀lú àwọn aṣọ ìgbà mìíràn a máa ń mix ẹ̀ mọ́ pẹ̀lú tòyìnbó tó máa fi jojú à ń ṣe àwọn tó jẹ́ pé wọ́n lè wọ̀ lọ síbi iṣẹ́ náà èyí tó lè wọ̀ lọ sí patí èyí tó jẹ́ pé èèyàn lè wọ̀ casually tá a lè wọ̀ sórí jeans kò sí èyí tá à ní nínú gbogbo bíbá a dẹ̀ tún máa ń ṣe àwọn ìlẹ̀kẹ̀ èyí tá a mọ̀ sí iyùn tó jẹ́ original iyùn gangan gan a máa ń ṣe tí ò kì í ṣe plastic láti lè gbé àṣà wa lárugẹ a dẹ̀ tún ní àwọn nǹkan mìíràn náà tó jẹ́ pé ibi yẹtí etí ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn tó jẹ́ pé ó máa jẹ́ kí ó mú obìnrin kí ó rẹwà. èmi ni arábìnrin Bímbọ́ Balógun iṣẹ́ tí mò ń ṣe mò ń sílẹ̀kẹ̀ mò ń ṣe ilẹ̀kẹ̀ pẹ̀lú mò ń fi ilẹ̀kẹ̀ ṣe ẹ̀gbà ọrùn so àwọn nǹkan tí mò ń ṣe lélẹ́yìí à ń ṣe tọwọ́ à ń ṣe tẹ́tí à ń ṣe ti ẹ̀gbà ọwọ́ náà à ṣe ilẹ̀kẹ̀ ìdí náà.